orúkọ mi ni ọpẹ kẹsìnro but àwọn èèyàn mọ̀ mí sí sweet ọpẹ mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò uh, voice over talent mo dẹ̀ máa ń ṣàwọn acting àti videos His mercy and His grace in the mansion bright and blessing. He'll prepare a place. tí n bá ti jí láàárọ̀ màá gbàdúrà màá wẹ̀ mo kì í jẹun láàárọ̀ so màá ṣetán láti lọ síbi iṣẹ́ mo máa ń ṣiṣẹ́ from Mondays to Fridays um, 11 a.m. títí di 3 p.m so tí n bá ti ṣiṣẹ́ tán màá padà lọ́lé màá ṣe àwọn videos tí n bá ṣì ní time díẹ̀ kí n wá sùn. ah iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe ni customer service representative so mo máa ń pe àwọn èèyàn láti confirm orders wọn bóyá wọ́n fẹ́ wọ́n sì fẹ́ rà á àbí wọ́n fẹ́ rà á mọ́ so iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe nìyẹn. content creation ò kì í ṣe nǹkan tuntun fún mi um, mo study creative arts ní unilag mo dẹ̀ wà under theatre so a máa ń act a máa ń kọrin a máa ń jó um, so nígbà tí pandemic coronavirus nígbà tí ó dé bá wa gbogbo wa wà nílé a kàn ń jẹun à ń sùn à ń wo fíìmù so ìjọ kan mo kọ mo kọ rí fídíò kan um, lórí social media mo ní ah, ah mo lè ṣe é. Oh, so mi ò tí ì ní ring light ńgbà yẹn mo wá lo torchlight phone mi <laughs> mo lo torchlight phone mi mo dẹ̀ ṣe fídíò náà mo kò post ẹ̀ mo dẹ̀ sùn gbà tí mo jí ha gbogbo notifications tí mo ní jọ yẹn ó dàbí pé mo ń ṣe ọjọ́ ìbí birthday <laughs> so àtijọ́ yẹn mo ní okay ó dà pé àwọn èèyàn mo lè jẹ́ kí àwọn èèyàn máa rẹ́rìn pẹ̀lú videos mi bí mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ full time nìyẹn all of you that are putting dreadlocks. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣerun wèrè. you say uh, it's my hair and it's my natural hair do dreadlocks. irun dada tó ní irun rẹ ni. no heaven for you. o lọ́run o kò sí àgàmọ́tò lọ́run. there is a demon in hell that I saw with dreadlock but it was a snake dancing on his head. ẹ̀mí èṣù kan wà ní ọ̀run àpáàdì tóun náà ṣe irun dada ṣùgbọ́n ètò làwọn irun dada yìí. the lord jesus said this is the spirit following all those those uh, rastafarians that's why you see all of them behave the same demonic demon that is the demon. ọlọ́run wá ní ẹ̀mí tó ń tẹ̀lé àwọn rastafarians paskimonio nínú ayé mi. ah tí n bá ní kí n mú ẹyọkan nínú brand influencing radio hosting àti content create ah màá need láti pick méjì <laughs> because radio um, radio job tí mò ń ṣe yìí mi ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àtìgbà tí mo ti wà ń kékeré ni mo ti like radio Daddy mi dẹ̀ like radio gan so ìgbà tí mo ti wà ń kékeré ni mo ti pick interest um, ní radio presenting ìgbà tí mo dẹ̀ wà ní Unilag náà mo rántí pé mo máa ń lọ sí Unilag FM um, níjọ́ Saturdays and Sundays so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ láti máa host shows díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti content creating yìí ń sìn ah mo love ẹ <laughs> mo fẹ́ràn ẹ gan so um, màá pick méjèèjì radio hosting and content creating favourite moment mi. Me Um, ìyẹn máa jẹ́ ìgbà tí àwọn news international news people CNN gbà tó contact me. pé wọ́n fẹ́ interview mi pé wọ́n like videos tí mo máa ń ṣe ah mo ní àwọn èèyàn ní Netherlands àwọn èèyàn ní Sweden tó ń pè mí pé ah sweet ọpẹ́ arí ẹ o à ń wò ẹ lórí TV o lórí news um, dáàdi mi náà <laughs> wọ́n pè mí wọ́n ní ah ọ̀rẹ́ mi Ọlọ́run rí ẹ ní Amẹ́ríkà ó ṣáà ń disturb phone mi ó ń disturb phone mi so uh, moment yẹn ó ó ó múnú mi dùn gan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ọkùnrin bá sọ fún obìnrin pé èéfín ọmọ ìbànújẹ́ ó sì gbọ̀kùn obìnrin náà nítorí pé wọ́n ti rí òhò rẹ̀. àmọ́ àwọn ọmọ ayé ìsìn wọn fi ń gara ni wà á ní kí ni àjọ múdùrọ̀ ni ọrùn mi mo rún ọ ọ̀sà mi mo sá ọ Allahu Akbar. hidden talent ah mi ò rò bóyá ó wà hidden náà mo máa ń kọrin gan-an Beyonce tí Beyonce bá jókòó síbí báyìí sí àti Rihanna a lè jọ kọrin wọ́n á dẹ̀ wọ́n á pick èmi over Beyonce so hidden talent mi nìyẹn mo máa ń kọrin gan ẹ má tètè kí bẹ̀rẹ̀ ní nonsense hmm, childhood mo ní a couple of childhood heroes mo like Genevieve nígbà yẹn torí mo máa ń wo lórí tv gan mo máa sọ pé ah one day one day mi náà fẹ́ máa act mo dẹ̀ like Ike Osakioduwa um, wild child ló ń jẹ́ nígbà yẹn mo máa ń gbọ́ lórí rédíò mo ní ah one day one day mo ṣáà fẹ́ máa sọ̀rọ̀ lórí rédíò náà mo dẹ̀ like Agbanidarego <laughs> ìgbà tó win Miss World èmi náà sọ pé ah one day one day èmi náà máa win Miss World mo dẹ̀ ti win ẹ̀ ẹ ṣe. inú mi máa ń dùn tí mo bá jí láàárọ̀ tí mo dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí mo ń lọ ṣe that's for the radio then for content creating ah tí n bá ti ń create content inú mi máa ń dùn gan because mo mọ̀ pé tí n bá ti drop ẹ̀ àwọn èèyàn wọ́n like ẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀ ah, gbogbo comment tí mo máa ń get ó máa ń encourage mi gan so uh, for brand influencing ah owó oh, ego kudi nǹkan tí màá sọ fún eighteen year old me ṣáà even if tẹ́rù bá ń bà ẹ́ because eh, nígbà yẹn ẹ̀rù máa ń bà mí kò dẹ̀ kí n ṣe pé mo ní tìjú náà it's not like I was shy I was not shy kò kí n ṣe pé ojú máa ń tì mí but mo kàn ṣe mọ̀ tí fíẹ̀ yẹn bá ti overcome èèyàn but pẹ̀lú ìgboyà mo ṣáà ṣe so challenges tí mo máa ń face nígbà mi as a content creator ni bí ara mi bá yá o bí ara mi ò yá o <laughs> mo ní láti máa drop content because lọ́jọ́ mi àwọn èèyàn máa wọnú DMs mi wọ́n máa wọnú message inbox mi pé sweet ọpẹ́ o oh, ti drop video sweet ọpẹ́ ọ̀la ni Sunday o oh, sweet orí dẹ̀ ń fọ́ mi mi ò tí ì jẹun màá kàn máa ronú pé hey mo ní láti máa drop so you have to constantly drop content so àwọn challenges àwọn challenges díẹ̀díẹ̀ náà tí mo máa ń face nìyẹn so advice tí mo ní fún àwọn younger ones ni ṣáà máa ṣe ti tiẹ̀ má tìjú má rojú má wo aago alágo ṣiṣẹ́ kò ṣáà wà in your own lane ọjọ́ kan gbogbo ẹ̀ á dẹ̀ pé ọ agbára ọlọ́run. ẹ kéwú tẹ́lẹ̀ ní tìjúmọ́ lẹ́dọ́mọ́ gànfẹ́. èyí tí ẹ ṣe lálẹ́ àná nísìn ẹ ti kọ lẹ́tà síbi inú ọlọ́run ẹ̀yin ọmọ alásàlátù tẹ̀ ń ṣe val ṣé ìyá rẹ ṣe ẹ wá wọn sọ pupa iná ní dénjà kò ṣe fọwọ́ kàn dédé tẹ dánwò lálẹ́ àná ọ̀fẹ́ máa sin tán ọ̀hà pẹ̀lú ògùn ọlọ́run ọ̀hà èyí tí wọ́n ṣe fún ọ lálẹ́ náà àṣírí rẹ̀ ó tù ọ́ lóyún tí kò sọ́kọ tí ó gbà torí àwọn mẹ́fà ló súnmọ́ wọ nìkan vava bọ́ sí àyín va bàbá fà á wọ́n fà ń fà ń fà wọ́n fà yín débi orí ibú. orúkọ mi ni ọpẹ kẹsìnro àwọn èèyàn mọ̀ mí sí sweet ọpẹ mo jẹ́ content creator radio host and brand influencer ẹ máa wo Orísun TV.